àsìkò yìí o níbikíbi tí afẹ́fẹ́ ètò ìfẹ̀dé ẹ káàbọ̀ sórí ètò yín ètò ètò àṣírí ayé pẹ̀lú yèyege òrìntí àti bàbá àlùbọ́ríkà wẹ́bídàánù ní ìlú ìgbódú ní ìkòlòdú ọ̀gá ẹ lukumẹdẹ lẹ́nìí kí la fẹ́ sọ kí la fẹ́ gbé yẹ̀wò ẹ wá nǹkan fìdílé fìdílé nǹkan kí mọ́mì kò pé dádì ẹ wẹ̀yìn tí a bá lọ́ wò nílé onílé ẹjọ́ kan pè yín pé a tún ti wà lórí ètò báyìí o torí pé ètò tó jẹ tí ń gbèsè tó jọjú ń gbèsè náà ni ètò àṣírí ayé yìí síwájú ohun gbogbo kí la fẹ́ sọ ẹ̀rọ àlùbáríkà wà kalẹ̀ ẹ̀ṣẹ̀ kọ́kọ́ kí àwọn ará lẹ́nu. kò ṣe yèyé oge ẹ̀kú ọdún ọlọ́jà sọ̀pù ẹ̀ òun rere ayọ̀ á tẹ̀ wá lọ́wọ́ ànírógun ikú ànírógun àìsàn ọ̀fà burúkú ò ní wọ̀ wá lágbo ara àmọ́ gba lẹ́tà ayọ̀ àṣẹ ọlọ́run àtàgbára ọlọ́run bẹ́ẹ̀ ni ó lórí. àmín náà ṣe mọ̀ pé aṣọ ní ọ̀sẹ̀ tó kọjá ó ti di ọdún tó lọ sìn wípé ní thirty first lọ́dún kẹ́yìn nínú ọdún a máa ṣe àkànṣe àdúrà ìyẹn ní ọ̀dọ̀ bàbá àlùbáríkà wẹ̀bí dànù ní Ìkòròdú ṣùgbọ́n àbábọ̀ àdúrà yẹn màdé ọjọ́ náà ó ọjọ́ ní a ó ní kìmí bí àṣà bàbá ní ó ní kìmí. ó wúwo jura wọn ó wúwo jura wọn lọ. àṣẹ Ọlọ́run ni torí pé ṣe làwọn èèyàn ń gbà náà là ń ṣẹ́gun báyìí là ń gbà là ń gbà là ń gbà. Mm, sórí àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o ọmọ ìyá gbogbo wa ó rí àwọn kankan tó yà mí lẹ́nu ń jọ̀hún àwọn kan tó wà nínú sùtánà àwọn kan tó gbé bíbélì lọ́wọ́ wọn láwọn fi ibi táwọn ń wà lẹ̀ àwọn wá gbàdúrà lọ́dọ̀ Wa torí àwọn tó wá tọdún tó lọ wọ́n rà pẹ̀rẹ̀ nàmbà wánù ṣé ẹ ti mọ̀ pé ìfẹ́ la yé. bẹ́ẹ̀ni. ok ẹni tí ó wá àwọn àdúrà jọ̀hún àánú ọlọ́run tó wá ṣẹlẹ̀ ń bẹ̀ ọ̀hún ṣé kò kọ́kọ́ ya èmi lẹ́nu torí pé ọba aláàánú ni ọlọ́run. Eh? ọba latif ńlọba ọlọ́run ọba aláàánú ọba yá latif lọ́lọ́run sirotol mustokima ọlọ́run lọ́ba finimọ̀nà ìjọ náà lọ́hùn-ún ẹnìkan náwó sókè ó ní njọ́ tóun ti ń bẹ láyé wọn ò wá àdúrà mùsùlùmí rí ṣùgbọ́n bó ṣe gbúrò wa ló jẹ́ kóun wá ẹsẹ̀ ẹ̀hún yìí ẹni tó ń fẹ́ kọ́ bá ń tó ọ wá sọ pé gba two hundred thousand òun wá lóun lówó two fifty òun wá lóun lówó yẹn ọ wá lóun tún gbowó ọ̀kadà padà òun lòun ìlówó lẹ̀ òun wá ọwọ́ ọ̀rọ̀ iṣẹ́ àfàjà òun wá fún ní one thousand lọ nínú two five gbogbo bí wọ́n ti wá ń tu ẹsẹ̀ ọlọ́wọ́ dàbí pé kíní kan tó wọ ọnu ẹsẹ̀ ń ṣe níjọ́ ó ní láti jọ́ gbogbo bí wọ́n ti ń tò àti gbogbo bí òbí tó ń gbèsè nira lára ń ní o ó ní òun wá lòun wà bí àdúrà yìí ọwọ́ wá bẹ́ẹ̀ ọwọ́ gbé ẹsẹ̀ náà lóru jọ wọn ní ẹnìkan béèrè mi ń sálẹ̀ o mo ní ẹjẹ kọ́ ni ó yọjú sí mi wọ́n bá ní kó lè rìn wọ́n ló dà tá a bá tá a sọ̀ kalẹ̀ gbàgbó mọ́kànlá súnmọ́ tí mo sọ̀kalẹ̀ tádu abẹ́rẹ̀ nígbà tí ìdàgbò mẹ́ta ó gbé ẹsẹ̀ oníkìní yẹn dàbí kó jáde kúrò mẹ́ ṣe èmi máa ń fẹ́ evidence ẹ̀rí tó dájú ẹ̀rí tó dájú èmi ò ń fẹ́ nǹkan wọ́n ní àríbẹ̀yìn ah, ẹni tó sọ pé ikùn ìjú tó wà bẹ́ẹ̀ yẹn ó máa ń fa ẹ̀mí òun à ń ṣàdúrà lọ ó ní bàbá ó dàbí pé kinní yẹn ó sọ̀kalẹ̀ kúrò lára òun ilẹ̀ ọjọ́ yẹn ìmọ̀ tó fi bí jù yẹn ó di méjì ṣe rí ọlọ́run ẹ jẹ́ ká jọ súnmọ́ ọlọ́run papọ̀ kí wọ́n mọ̀ wò pé ṣe rí láàrin àpapọ̀ ṣe àdúrà àbí kí wọ́n máa gbàdúrà fún yàn ọlọ́run máa ń lé ìṣòro dànù ọlọ́run máa ń lé ikú dànù ọlọ́run máa ń lé àìsàn dànù ẹ wo ńgbà táwa fi débi aláwùyé láwùwá ìlú ìjàmbá rúkẹ́rì mú dáìmú ìyá kan ní báyìí lẹ́sẹ̀ òun máa ń wọ́ sí ńgbà tá a yí ipò báyìí ó ní bàbá ẹ wò mí ẹsẹ̀ mi ti darí padà ìwọ ọlọ́run inú àdúrà tá a gbà fún nàìjíríà ńjọ́ náà àti gbogbo àwọn olólùfẹ́ wa ni pé kọ́lọ̀ ń jẹ́ ká pẹ̀lú ẹni tí ó rí àánú gbà kọ́lọ̀ mọ́jẹ náà wà lọ́pàá àsáré kí ah! ọjọ́ àdúrà ọdún yìí ó fa kíkì èrò láti ìbàdàn èrò láti ìlọrin àwọn èèyàn gbogbo kálukú náà rédíò Lagos mo dúpẹ́ o lọ́wọ́ yín Peter ọmọ Èkó ìlérò mo dúpẹ́ gbogbo àwọn ọmọ bàbá bàbá ń bàdàn mo dúpẹ́ àwọn ọmọ bàbá nílé Ìlọrin bàbá ṣé ń fọlọ́ ń sọ àwọn àléfà mo dúpẹ́ o àwọn náà tún jọyìn wa lórí àdúà nílọrin pé àwọn wà níbi kábàárì bàbá làwọn fi ṣàdúà fún wa lálẹ́ ìjọ náà ṣe rí àdúà mímọ àwọn bàbá jọ̀hún wọn ní ẹni ọlọ́run bá kàkọ́lé òsì lé lórí bójú òkè bá ń rọ̀ látònídọ̀la bí ó bá sọ ààrẹ yóò sùn lọ àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ọlọ́pàá tí wọ́n jẹ́ ọ̀gá sójà tí wọ́n jẹ́ ọ̀gá inglesan wọ́n ń fò òkè báyìí lálẹ́ ẹjọ́ yẹn wọ́n ní bàbá ó dàbí pé gbogbo ara wọn ti tú ọmọ sọ́jà kan fún Báyọ̀ Ẹlẹ́rúgbẹ́ ọmọ tó ti gba abẹ́rẹ́ kínní tẹ́lẹ̀ tó dé láti Maiduguri torí àdúrà àríyàn ọlọ́run wò àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run má dojú àdúrà tiwa lọ́dún tó ń bọ̀ àwa náà látò gbà lọ́dún tó ń bọ̀ àwa náà látò gbà kò sí ní tójú àdúrà lọ tí ẹlẹ́sìn kan àbáláyé tí wọ́n bá débi wọn ò ti gbàdúrà orúkọ ọlọ́run náà wọ́n ń dá wọ́n á ní ìbà kọ́dá ìbà ṣẹ̀dá ìbà ìgbà irun mọ̀lẹ̀ lónìí o ẹ̀hẹ́n tala kọ́dá tala ṣẹ̀dá tí kì í sẹ́yìn bá fẹ́ débi àdúrà ọlọ́run làwọn náà pè é wọ́n á ní ọlọ́run tó síwájú ohun gbogbo afọ̀rọ̀ rẹ lé ọ afọ̀rọ̀ wa lé ẹ lọ́wọ́ lénìí wọn á wí bẹ́ẹ̀ tí mùsùlùmí ọba gbàdúrà a ní ní àṣẹ ọlọ́run láṣẹ ànábì Muhammad láṣẹ àwọn sábẹ́ rẹ̀ ọlọ́run jẹ́ aráàlú gbà ta ni wọ́n ń pè ọlọ́run nínú ọdún yìí ọlọ́run ni ẹja máa pè bí ẹ bá fẹ́ wọlé kìrìsìtẹ́nì kí gbogbo wa ká máa sọ pé àlàáfíà nínú ilé yìí o kí ni onímọ̀ wí. a ní àlàáfíà nínú ilé yìí. ọba wà ní Maiduguri ọba wà ní Haúsá ọba ẹ má máa dá sáà pọnpọnpọn mọ́ ọdún yìí ọ̀fẹ́ pé kí wọ́n máa sọ nǹkan aburú kí ni onímọ̀ wí. má dá sáà pọnpọnpọn mọ́. kí wọ́n má dá ẹ̀ẹ́. pọnpọnpọn o ẹ wọlé e. nígbà wọn bá ti tán bọ̀ wá ṣàbòsí ara wọn ó ṣe pọ̀ sára àwọn obìnrin nígbà wọn bá ti wá gbogbo nǹkan oúnjẹ oúnjẹ àwọn oúnjẹ gbogbo ẹ̀tọ́kọ rẹ̀ gbà láwọn ọmọ bí nàìjíríà ni lọ́wọ́ àwọn ti kejì bọ̀ yóò yà láì ní ṣe nǹkan kan bọ̀ wà ọlọ́mọdé arúgbó pampampan kò ní í ṣe pampampan mọ́ fún láyé wa àṣà àdùnnú lọ́dún yìí fẹ́ téèyàn bá fẹ́ wọlé mùsùlùmí ẹni sàlámù àlékù kò ní wá àlékù sọ́là ìkẹ́ àtọ́là fúwọ̀ tó ń bọ̀ ìkẹ́ àtọ́là kọ́ máa bọ̀ fáwa kọ́ máa bá wa náà gbé àwa tó ń bọ̀ wá bá ìtumọ̀ rẹ̀ náà nù. No ọ̀rọ̀ ìkẹ́ni ẹja máa pè síra wa àwọn ẹlẹ́sìn kan àbáláyé wọn ní àbọrúbọyè wọn ní àbọyìnbọ ṣiṣẹ́ o pé ẹ tó bọ̀ yìí ẹ tó bọ̀ mí ni wọ́n ń sọ yẹn kì í sọ̀rọ̀ èpè ní wọ́n máa dá sáàbù wọ́n máa jọ wáyé nínú ọdún yìí àdún ọdún yìí inú mi dùn èyí oge àmọ̀fòsókè torí pé ọba ní ọdún kínní kìí sọdún tiẹ̀ hmm. ọdún kìrìsìtẹ́nì ni àwọn kan ṣe mọ́ ní àwọn kiriyó àwọn káfìrí àwọn àwọn èèyàn ọ̀tẹ̀ ní máa ń wí bẹ́ẹ̀ kí ni kiriyó kí ni mí ni kiriyó àwọn míì náà ẹ àwọn ẹlẹ́sìn ìmọ̀lé ẹlẹ́sìn ìmọ̀lé ẹlẹ́sìn ìsìláàmù ni wọ́n ẹlẹ́sìn àlàáfíà ọ̀rọ̀ rí àbá rí àníyàn rí ká fẹ́ràn ara wa ká ṣáájú ara wa ọmọkùnrin kan ọmọ rẹ̀ àmọ̀fagbó àmọ̀mùgẹ́ni mọ̀ ṣe ọwọ́ adigun lọ kó ga bàbá ẹ̀ ta ọwọ́ wa bí àdúrà yẹn àwa náwó sí i nígbà tá a gbàdúrà tán àṣẹ ọmọbìnrin tó bí fẹ́ǹdì ló promise rẹ̀ lówó ọwọ́ àfi síbi òǹtẹ́ẹ̀lì ọwọ́ àlùlọ́lẹ̀ gbowó wá kọ̀ wá padà débẹ̀ mọ́ lọmọ yẹn wá ṣépè fún bó ṣe dààmú gbónú níjọ́ náà lọ́hùn aburú wo ló ṣe pamọ́ sọ nǹkan yóò ní ṣe ó pọ̀ nǹkan tó ń mu tó fi ṣe pé kíní bí ọtí tí wọ́n jọ mu lóńtẹ́ẹ̀lì lójọ rí ká mọ̀mọ́ ṣàbùrú pamọ́ fúnra wa ó fi yàn sóńtẹ́ẹ̀lì ó fi lé rẹ̀ lẹ̀ láti wájú ọ̀nà obìnrin náà máa ń ẹ̀yin ọmọbìnrin ìṣẹ́ náà òun rìn kúrìn náà pọ̀ látọ̀nà ọ̀yọ́ kó wá wá sí èkó ọwọ́ wá ìyẹn wá wá bí ẹsùn tẹ́lẹ̀ jọ wà mẹ́jọ kẹjọ ọwọ́ wá filẹ̀ ọwọ́ tán létí ó dẹ̀ mọ́ límọ̀nà ọwọ́ pa fóònù ọ̀sá fún sẹ́lẹ̀dá inú lè jà ọmọ tó ti ní mọ́tò tó ti ní kíní gbogbo ẹ̀ wá tán lójú ẹsẹ̀ gbọ́ nìkan fi tán ìdájọ́ ọlọ́run bẹ o ìdájọ́ ọlọ́run bẹ o bá a ṣe ń ṣàdúrà náà ẹ̀ṣẹ̀ ni ìjẹ́kádùá ò gbà àìnígbàgbọ́ ìjẹ́kádùá ò gbà. ẹ wo obìnrin ẹlẹ́jẹ̀ àsun ìdá ọwọ́ afẹ́ fọwọ́ kan Ìsá ọmọ mọ̀ríyámọ̀ kòrónà àti débẹ̀ ó ti wá wà bẹ́ẹ̀ tipẹ́ ńgbà tí ó wà kan níbi sùtánà báyìí ànábì ìsọmọ mọ̀ríyámọ̀ sì mọ̀ ẹ̀jẹ̀ sì dá tí ọmọ mọ̀ríyámọ̀ wò báyìí ó ní ìgbàgbọ́ ti mú ẹ lára kí ló ní mo wí. onígbàgbọ́ ẹ̀ ti mú lára. ẹ pé ìgbàgbọ́ ọkàn ẹ̀ ti mú un lára dá ìgbàgbọ́ ní mú yàn lára dá ẹja nígbàgbọ́ pásítọ̀ rẹ nígbàgbọ́ sí àáfà rẹ nígbàgbọ́ sí ọkọ kó nígbàgbọ́ sórí aya aya kó nígbàgbọ́ ẹlòmíì ò lè fi fóònù rẹ̀ lẹ̀ fún ìyàwó rẹ̀ àwọn nǹkan díẹ̀díẹ̀ ni ń jáde àwògbà àwọn nǹkan díẹ̀ díẹ̀ ni ìjẹ́kẹ̀yìn òun ráyé ẹni ṣe ìyàwó mi ò lè fi fóònù rẹ̀ lẹ̀ fọkọ tó o bá ti mọ gbogbo tó o bá ti ṣe tó o mọ̀ kó o ti fẹ́yàwó fi gbogbo ìranù ńlẹ̀ gbogbo tó o bá ti mọ̀ kó o ṣe tó o fi fọ́kọ fi gbogbo àìsàn nǹkan burúkú yòókù lẹ̀ nígbàgbọ́ pẹ̀lú ọkọ rẹ tá a bá ti jọ gbara wa gbọ́ àdúrà ó tètè débi tá a fẹ́ kó gbà ẹgbọ́n tí mò ń sọ gbogbo àwọn nǹkan tí jẹ́ kájọ ọgbà nù a sì ṣe ọlọ́run sì ti gbà ọ̀rọ̀ nàìjíríà dẹ̀ ti da ọ̀rọ̀ àgbáyínlá ayé dẹ̀ ti da ọ̀rọ̀ wa sì ti dayọ̀ hmm, ìgbàgbọ́ ẹni ayé bá ń ṣe kò lè pè àwa torí tó bá pè wá nọ́mbà wa ò lè lọ hmm. tó bá lọ mo lè má ráàyè gbé e. ṣùgbọ́n tí ayé bá fi yàn lẹ̀ àánú ọlọ́ọ̀lì mi fi báyàn sọ̀rọ̀ àánú ọlọ́ọ̀lì mi fi gbàdúrà fún yàn ẹnìkan sọ pé bàbá wọn yìí sọ̀rọ̀ kó o gbọ́ ó wá gbé fóònù sí tí mo ní sọ pé láìláìláìlá ọmọ ẹ̀ wọ́n á dágbé fún pé láìláìláìlá láìláìláìlá sọ pé aláàwò alá bí ti ṣe sínú àánú ọlọ́ àṣẹ wà lára àánú wà lára ìwòsàn wà lára òòrọ́ mẹ́ẹ̀kan ọ̀rọ̀ ọmọbìnrin ẹ̀ka tó bá ń sálẹ̀ o àwa jókòó báyìí jọ̀hún pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi màmá bá pè mí ẹ̀ lówó bàbá lágbájá báyìí ọ́sídìí ní fi mí o ọ́sídìí ní dókítà dẹ̀ ní náà òṣìṣẹ́ mọ́ o kí ni mo ní jò ó lórẹ̀ ó rẹ̀ àwọn wa lọ ṣọ́ọ̀ṣì láti ṣọ́ọ̀ṣì yẹn àwọn wá padà tó ọsibítù wọn ní káwọn ọmọ rọ́ọ̀sì ẹ̀ lọ síbítù láti ọsibítù lọ wá ṣe ọsibítù òṣìṣẹ́ mọ́ èmi bá fi iṣẹ́ àwọn ọ̀rẹ́ mi tí ń ṣe lẹ̀ mo bá sáré mo bá kó àwọn nǹkan lọ́tún ló sì mú pé ọyẹ ìyá ọmọ ẹmọ ka lè já mọ sí lè já mọ sí báyìí wọn bá ló ti mí o ó ti mí padà ó mo ló dà ẹ máa gbé e bọ̀ wá nígbà wọn gbé èdè e tí mo fọwọ́ kàn nígbà tèmi ní èdè léwẹ̀ ọgbọ́n ti sọ lẹ́ẹ̀kan aa ah, ṣòkòtò fẹ́ ó fẹ́ sòdì mo sáde léwẹ̀ mo mo mo tọ̀ mo ṣe gbogbo ẹ̀ mo tó ṣòkòtò wọ̀ bàbá tó ara mú ọmọ ń lóra nǹkan wá fún mi lẹ́ẹ̀kan tẹ́ ẹ rí òun òkúrú èèyàn ní máa sọ pé ẹlẹ́rìí òun wà lọ́rùn aláìníkànṣe ní máa sọ pé ẹlẹ́rìí òun Kàdúná ló wà owó orun tó rà wá fún mi lẹ́ẹ̀kan yẹn ó tún mú ẹ́ńbílòkù owó tó mú fún mi ó ti gba ṣọ́ọ̀bù ó ti gbalé ó ti gbẹ̀yàn nílẹ̀ lọ́nà ìsàwò níṣe wo bírú ọmọbìnrin wo bó ṣe fáìn wo bó ṣe dá wo bó ṣe rí kéèyàn wá ní kíwú eléyìí kí nǹkan ó ṣe é níjọ́ tí mo wá ṣe nǹkan yẹn èmi ọ̀wọ́ àmọ̀ tá à ń sọ lẹ́ẹ̀kan. ni bàbá tí mo wá fi ṣe ẹ lẹ tí mo wá fi ṣiṣẹ́ wọn lọ yẹn èmi ò mọ̀ pé ọ̀rẹ́ bàbá ẹ̀ mi hmm. nígbà tí wọ́n ń bọ̀ mọ́ á ọmọdé òní tí mo torí ẹ̀ sáré ó wá dárúkọ rẹ̀ lágbájá ni ó ní à ọmọ mi náà ni bàbá ẹ̀ ọ̀rẹ́ mi ni bàbá lẹ fi fi sẹ́ẹ̀ tí wálẹ̀ tẹ fi sáré ṣiṣẹ́ fún tí wọ́n pè é látọ̀ síbítù mo ní tíró òfin yí ọmọlúàbí nù nítorí fi yẹ kéèyàn máa ṣe báyìí nù nítorí yẹ kéèyàn fi máa lu kan nù nítorí yẹ kéèyàn fi máa ẹsẹ̀ ẹrú ìgbé e já ìwọ náà wàá wọ ọmọ náà ní fẹsẹ̀ rìn látijọ́ yìí nǹkan kan ò ṣe mọ́ ọfà tí wọ́n fún un lẹ́sẹ̀ tó wá dé kóró rẹ̀ débi ahọ́n tó fi wá ṣe sẹ́yìn àwọn lè mọ̀ pé ẹsẹ̀ dùn ọmọ yẹn rí sẹ́yìn àwọn lè mọ̀ pé ẹsẹ̀ ọmọ yẹn kú látàgbà sókè sílẹ̀ rí ọlọ́run lọ́ba ìgbàlà kò tí gbé ìgbàlà ó gbé ìwòsàn ó gbé kankan fáwọn kan ní sọ̀kalẹ̀ èèyàn ni. ọlọ́run ó sì jà jẹ́ pẹ́ ọlọ́run rà wá ni ọlọ́run ó sì jà rí jẹ́ pẹ́ tá a bá wú ọ̀tún tá a bá wú òsì bíbélì ní ká fi ti kísárì fún kísárì ká fi ti ń jẹ́ tolúwa fólúwa sórí kísárì oníwèé orí ni sọ́ǹgbọ́n mi èyí oge kísárì oníwèé orí ni. So, ọ wá wà wájú eh, jésù wá wà wájú ọkọ̀ wọ́n wá dá mọ́tò dúró ìgbà wọ́n dá mọ́tò dúró wọ́n ní wọ́n fẹ́ sanwó kíkálukó sanwó orí ẹ eh, ọ wá sọ fún wọn pé ẹ fi ti kísárì fún kísárì o káfíńtì ń jẹ́ tolúwa fólúwa ó ní kí wọ́n sanwó orí káwá fíńtì ń jẹ́ tolúwa káfíńfólúwa ó ní pé sàrà pẹ́pẹ́pẹ́. Pe, pe, pe ó yẹ kéèyàn máa ṣe é kéèyàn ò ṣe sàrà lórí ọmọ ẹ̀ kéèyàn ò ṣe sàrà lórí ọkọ kéèyàn ò ṣe sàrà lórí aya kéèyàn ó béèrè ìrìn àjò wọn kìí ṣe pé kéèyàn kàn fọmọ́lẹ̀ gbunduku kìí ṣe pé kéèyàn kàn wáyé gidi kìí ṣe pé kéèyàn kàn bẹ bí atẹ́gùn kìí ṣe pé kéèyàn kàn wà bí ẹni tí ò wúlò kí bàbá ọmọ sọ pé ọmọ ti tó ọmọ. Eh, twenty years wọn ò lè tọ́jú ẹ̀ mọ́ ẹ bá wà ní òyìnbó tọmọ bá ti tọmọ eighteen years ó ti tó aya rẹ̀ ṣe bàbá ọmọ ó tọ́jú ọmọ títí tí bàbá yẹn ó fi kú ni bàbá ọmọ ó báwo la ti fẹ́ ṣe ẹ wá fọmọ ńlẹ̀ ni bàbá abiyamọ béèrè kí náà ń jẹ irú aláwọ̀ ló ńlá nǹkan báyìí lè wọ̀ rẹ o kó o rántí o nǹkan báyìí lọ gbọ́dọ̀ jẹ́ o kó o rántí o ẹ fi ti kísárì fún kísárì káfíntì jẹ́ tolúwa fólúwa gbàdúrà wa ṣe gbà níjọ́hun ọlọ́run jàdó àkíkalùkù gbà ara àánú lò ẹ̀sẹ̀ àjò ẹ ṣàdúà ẹ wẹ́bí dànù ẹ lówó yèyí oge pásítọ̀ ń ṣe hmm. àfa ń ṣe hmm. àwọn alẹ́ baba ẹlẹ́sìn baba láyé gbogbo wa là ń ṣáájò. Hmm. mọ́sáájú ọgọ́ tán rẹ̀ jẹ́ ní. nàláì nàláì. àtúrò ọlọmọ lọ́wọ́ ọdún yìí ló tún bẹ̀rẹ̀ mọ́sáájú ọwọ́ ẹbí dànù. wọ́n ní owó ẹbí dànù. ọ̀rẹ́ rẹ̀ ń soríire. wọ́n bá kábọ́ lé máa ń yan sílé wọ́n bá kábọ́. àkọọ́lẹ̀ ni àkọọ́lẹ̀ kí ni ọlọ́run ti kọ́ àbúrò wọ́n ń jìṣó. ò ń jìṣó bẹ́ẹ̀ àkẹ́lẹ̀ àkọọ́lẹ̀ lọ́wọ́ lè kọ́ bí méèyàn ẹ̀yàn ah. bá lóun ṣiṣẹ́ rówó yóò ṣiṣẹ́ kú yóò jíjẹ́ kú ni. ẹ wá gbàdúrà rẹ fún yín ká gbàdúrà ká gbẹ ọṣẹ ọlà ẹ gbẹ ọṣẹ ìdùnnú kẹrìnlá ànúgbà ẹ̀yàn bá lóun ṣiṣẹ́ rówó yóò ṣiṣẹ́ kú ọmọ ẹ̀yà ọmọ rìn káàkiri ọmọ rìn rìn Ìbàdàn láàrin Ọ̀yọ́. ní inú ọdún tá a wà yìí ẹ jẹ́ ká tètè mọ́nà ó di jọ́ mẹ́ka ètè mọ́nà tètè bẹ̀rẹ̀ bó ṣe máa rìnrìn àjò ìwọ tó jẹ́ wípé ṣọ́ọ̀bù ẹ ló wà lóòótọ́ ṣọ́ọ̀bù ẹ ló wà ṣùgbọ́n bó ṣe ń pawó kò yí ẹ o tún ti resume sí ṣọ́ọ̀bù yẹn ní ọdún yìí náà o tún ti ń pa àwọn ẹbí tún ti dáwọ́ fún ẹ bó ṣe máa ń da fún ẹ every year o tún kó lọ síbẹ̀ ó wá béèrè sọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ bóyá iṣẹ́ oníṣẹ́ ló ń ṣe bóyá ṣọ́ọ̀bù yẹn ló máa filẹ̀ wọ́n tó yẹ pé bó òdọ́dún ẹ̀ gbọ́ ò gbowó oúnjẹ ó rí pé o fi ń ṣayọyẹ ẹ̀gbọ́n mi ni ayé mi ló wá ah! ṣé wọ́n fi kọ́ wọ́n pé kí ìwọ náà lè ṣe rere ni wọ́n béèrè sí ìrìn àjò ayé ẹ̀ kí ló ń dá ẹ dúró